àwọn tí wọ́n bá jẹ́ jíù àbí christian ànábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé la tabda'u ahlal kitabi salam ẹ má jẹ́ ní àkọ́kọ́ tá a máa sálámọ̀ sí kèfèrí tó ti yé tí wọ́n bá sálámọ̀ sí wa tí a mọ̀ wípé ẹni ó mí ní sálámọ̀ nítòótọ́ a lè dá padà fún un tó ti yé àwọn ẹlòmíì wà wọ́n sálámọ̀ wọ́n nífẹ̀ẹ́ wa ni wọ́n sì nífẹ̀ẹ́ tìta ń ṣe àwa jẹ́ kí túmọ̀ sálámọ̀ máa yé wọn ló fi jẹ́ pẹ́ rí i pé mi tó bá sálámọ̀ sí yín tẹ́ ẹ̀ bá dá padà á dùn á wá bá yín pé àfa kí ló dé mo sálámọ̀ sí yín ẹ̀ dáhùn ó mọ̀ túmọ̀ pẹ́ fi dáhùn toró mọ̀ túmọ̀ ẹ̀ ó dẹ̀ fẹ́ kẹ́ rí tọ́ọ̀nù ẹ̀ torí ìfẹ́ tó ní sí yín ni. irú ẹni àdáhùn sálámọ̀ a máa bá lò látàrí alẹ́ hentai ṣùgbọ́n lómi wà a mọ̀ wípé eléyìí èròǹgbà burú ni irú ẹsẹ̀ lẹ́gbà yàwó Aisha radiyallahu anha wàyídà nínú súratul mujadila ni ọlọ́run ní pé èèyàn ni wọ́n bá ti dé wá bẹ́ẹ̀ yuhayyika bima lam yuhayyika Allah bóò láyà ẹ ti wá mo gbàgbé ẹ bá mú wọn máa máa kí wà ànábì pẹ̀lú tọ́nà ọbọ̀ fi kí ẹ. eléyìí kan jẹ́ koran complete. ojú wa máa fi kí ẹ wa idha ja'uka so wọ́n máa kiri pẹ̀lú tí ọlọ́wọ́n kí nínú tó máa ń tí wọ́n bá dọ́dọ̀ ànábì sọ́lọ́ máa lọ ẹ̀sẹ̀ àsámàlè àsámàlè àsámàlè tí ẹ̀mẹ́ pé ó pọ̀ nú àwọn ọmọ tó bá ń sálámọ̀ tó jẹ́ pé bọ́ọ̀ náà ṣe máa ń wí nìyẹn àwọn ṣe mistake kí ni tó jẹ́ àsámàlè àsám àsám àlìmọ́wù ikú àlìmọ́rọ̀ àìsàn àlàhálà ìparun tó bá ti dé ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí àwọn kèfèrí yẹn bí wọ́n ṣe máa ń sálámọ̀ sí i nìyẹn. inú wa bí ìyàwó Aisha radiyallahu anha jọ kan nígbà tí wọ́n sálámọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun wá ní wassalamu alayk òun náà wá dá wọn lóhùn pé ikú àrùn gbogbo ẹ̀ kó máa bá wọn náà. tòun fi jẹ́ pé inú ẹ̀kọ́ ń bẹ̀ yẹn ẹni tá a bá ti mọ ibi tó ń lọ àbá rí pé yẹ̀yẹ́ ló ń fi wá ṣe àlè níwà àlẹ́ yìí àti fún wọn náà àní sí tó àní sí kọ́kọ́ sí lẹ́yìn wà àlẹ́ yìí kó la máa ṣe fún tó bá jẹ́ pé àlàáfíà ló gbà lérò fún wa kálàáfíà máa bá wọn náà tó bá jẹ́ pé ikú àtàrùn ló ń gbà lérò fún wa kó máa ṣe kí ni kó máa bá wọn náà so yẹn ohun tí islam fẹ́ fún wa ọlọ́run ní wàyídà jà ókà tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ ànábì àyíyá ókà wọ́n á máa kí ẹ bìmá lámì òháyìí kàbíyì láàhù pẹ̀lú ntọ́nà ọ̀bọ kì í fi kí ẹ ohun tọ́nà máa fi kí ẹ ni pé sàlám ṣùgbọ́n kí làwọn máa fi kí ẹ sàm tó ti yé mhm. wọ́n á máa sọ wípé wàyàkùlù náà fi àfúnṣe yìí láwùlá yóò àzíbù náà lọ́hùn bímọ náà kúùn tó bá jẹ́ pé aburú là ń ṣe kí lórí tọ́nà òfin ìfìyà jẹ wá lórí aburú tá à ń sọ fáànà bíi sọ̀rọ̀ wọn àlè wọn sẹ́lẹ̀ torí pé kèfèrí máa ń fi ìgbé tó bá jẹ́ pọ́nà wa yóò dá ni kí lórí ta máa fi lówó nínú tó tọ́ kírísítẹ̀ jẹ jù nàìjíríà ilé yẹn àwọn làwọn lówó jù àwọn làwọn gun mọ́tò jù àwọn làwọn ní ilé bàbà tó bá jẹ́ pọ́ lọ́hùn nífẹ̀ẹ́ àwọn ni àwọn ti rò pé yẹn lè fẹ́ ọlọ́run kọ́nà kó fi wá ṣe kò yẹ dáadáa ṣò tó bá ti jẹ́ pé tẹ́ wò pé lè ya àmọ́bi tó bi lọ́ọ̀dù kù ẹ̀yin náà sọ pé wà á lẹ́yìn kù ó dọwọ́ ẹ̀yin náà irú tẹ fẹ́ fún wa kó máa bẹ́yìn náà tọ́ bá béèrè pé àfa ẹ̀ sọ wà ní kùsàlẹ̀ àbájá àìsẹ́nu wà á lẹ́yìn kù pé same to you ó lè fara ah tó bá ti jẹ́ pé kò ń ṣe nǹkan yẹn tó bá fún àwa ìjẹ́ sọ tẹ́ wàá sọ wa aleykum salam ẹ̀ àbí islam ti kọ́ wa ni <coughs> alhamdulilah islam ti lẹ́kọ̀ọ́ fún gbogbo nǹkan tí non muslim bá sálámọ̀ sí wa máa sọ pé wa aleykum same to you ṣùgbọ́n tí mùsùlùmí bá sálámọ̀ sí wa ní wa aleykum salam tó àwọn nǹkan yòókè tó le tòwó dẹ̀ wà ìsánélù kírísítẹ̀nù ayé gbà ohun tó wíṣ fún mi yẹn kó bá dé kíni kó máa bá wọn náà ṣé rí agbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú àwọn èèyàn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gan gbogbo àwọn nǹkan tó lè dí ọ̀nà máwọn èèyàn láti lè mọ dáadáa láti lè gba òdodo agbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀. tó ti yé bẹ́ẹ̀ lómi bá pàdé kèfèrí báyìí àwọn òfin wípé ànábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá pàdé kèfèrí báyìí ẹ lè kókó mọ́wọ́ òun ò ní mẹ́kó níbi tó ti ń sọrú ẹ̀ ó láyè tá a ti ń lorú ẹ̀ ayé ní ìwà gbà ni a máa lè kókó mọ́ ní bíbíà ìgbà míì sì wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ torí èròǹgbà wa ni pé kọ́nà ti mọ̀nà tó bá lè kókó mọ́ máwọn ẹlòmíì wọn á six times ìwọ tó jẹ́ wípé ọ̀gá lè jẹ́ ni ẹ́ àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ tó dẹ̀ ń sanwó fún wọn dáadáa bó ṣe tó àti bó ṣe yẹ òun sanwó wọn sásìkò àkọ́kọ́ wọ́n tún wá wo environment wọ́n di pé forty thousand ló ń san fáwọn èèyàn àfáà fún one forty five thousand five thousand orí ẹ̀ lásán yẹn ó lè dè wọ́n mọ́lẹ̀ for the next twenty years tó ní kúrò lọ́dọ̀ ẹ̀ bó ṣe tí wàá ń san owó tó ju ti wọn lọ yẹn ó wá torí ẹ̀ gbé àwọn iṣẹ́ ìnira kan lé wọn lórí pé ah five thousand yẹn màá yọ òróró ẹ̀ lára yín o pẹ̀lú ẹ̀ náà tó o bá tún rí àdísọ́nà dáadáa pé ó máa ṣe àwọn ọ̀yàn yìí láǹfààní wàá tún ṣe fún wọn ó wá pè wọ́n pé àwọn ah, babalágbájá àwọn aṣọ funfun tẹ bá ń jókòó lé lórí ànábì òdẹ ṣe kò ní lè takò ní láéláé ẹ máa mẹ́kì ń pààtì lára wọn ó ń kírun kí ló dé ìmí inú wọn irun ọ̀gá ló máa fi bẹ̀rẹ̀ ọjọ́ tọ̀gá bá ti wà ráàlì akírun irú ẹni yẹn ló oríire ni irun tó kí torí ọ̀gá lẹ́ẹ̀kan yẹn ọlọ́run lè fi ṣe sábàbí oríire ayé àti tọrọ fún un toró lè kí tán kó máa rò ah, dẹ̀ sí tó lé nù láti kí tán láàrin ìṣẹ́jú márùn-ún kan ìwọ irun ọ̀gá ló máa ń irú ọ̀gá ló máa ń kì yẹn lè discourage ẹ̀ kó má kì í mọ́ lèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi pàǹbá ọ̀yàn lò àwọn nǹkan táwọn olú ẹ̀sìn yẹn ọlọ́run ló rọrùn at the ọlọ́run ni wà ìnáhà ìrọ̀tò rí ẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá ó wọn ṣáà ti wá ṣiṣẹ́ lórí ìpayọ̀ náà lórí ẹ̀mí irú àwọn nígbà náà bá ní irun gan ẹni tí ò wá kí àwa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àánú pẹ̀lú ẹ̀ àárí pé gbogbo ẹ́fọ̀tì wa yẹn wọ̀ èyí àwa tá à ń kírun déédéé lèyí ṣé kò sí gbà mí tó jẹ́ pọ̀ lẹ́yìn afẹ́ máa wa náà ni kí ló dé tó fi mú wa tó lèèyàn ti gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò lénìí ó lè jó òun ló máa padà jẹ́ sábàbí oríire tìwọ́ náà jọ́ tìwọ́ náà bá fẹ́ wíìkì so èèyàn kò jáwádé kó sì wò pé àwa àwa àwa superman superman gan máa ń jábọ́ látòkè gbà mí ẹ ẹ kì í rí ni wọ́n bá ń ṣe ẹ behind the screen fọ́ọ̀ superman ẹ kí lórúkọ bàbá tó máa ń ja kínní tó máa ń ja kọ́ńfù tó popular gan yìí ọmọ China ti ń jẹ jaxian ṣé ìyí tó ṣe yòó sọ́dà láàbọ̀ ara ni ṣèbí fíìmù ní gbogbo yẹn wọ́n padà máa ṣògo ti fọ́ lórí fọ́ lẹ́sẹ̀ fọ́ ní gbogbo ẹ̀ bọ́rọ̀ yìí mọ́ni náà ṣe rí nìyẹn tó ní kálukú wa bá dé behind the screen ṣé o gbogbo ṣe ń ṣe ẹ̀sìn ní gbangba ṣé gbogbo ẹ̀ náà ló ń ṣe tó bá ti wà lẹ́yìn níwọ̀n nìkan béèyàn bá ti wà pẹ̀lú ọmọ ìyá ń gbà àbùkè tó bá ti padà báyìí ìmọ̀ni àbùkè kí ni á lù lọlẹ̀ sọ̀hábà kan tí wọ́n pè ní haúbọ́dà ó lọ bá Abubakar ó ní Abubakar mo máa ṣàkíyèsí nǹkan kan tá a bá ti wà pẹ̀lú àdọ́bí ìmọ̀ọ́nì mi máa ń lọ sókè ṣùgbọ́n mi bá ti wà pẹ̀lú àwọn ará ilé mi tó ti béèrè owó gàrí owó ẹ̀fọ́ owó sẹ̀mó ìmọ̀ọ́nì ìyá rẹ̀ ti ṣe kiri ṣeré ìyá tún lọlẹ̀ ni à bó ṣe ń ṣe ló ṣe ń ṣe mí náà ó yá jẹ́ àdìsí náà wa ànábì nígbà ni ó ní ilé ayé àsáàtù àsáà ìgbà míì máa wà á lọ sókè ìgbà míì máa wà á lọ sísàlẹ̀ ó ní tó bá jẹ́ pé bó ṣe lọ sókè yẹn lẹ bá remain nígbà tẹ́ wà lọ́dọ̀ mi ẹtú wa títì ó remain níbẹ̀ ẹtú délé ó tún remain níbẹ̀ àwọn màláìka ò bá máa bọ̀ yín lọ́wọ́ nínú gbòòrò mọ̀dínà báyìí tí a máa rí pé wọ́n ń bọ̀ yín lọ́wọ́ ṣùgbọ́n báyé ṣe rí mi á lọ sókè ìgbà mi ṣe kí ni á ti jò wálẹ̀ ló fi jẹ́ pọ́jọ́ pé èèyàn ọba ẹwà àfà tó lọ sọ́dọ̀ ọba tó kúnlẹ̀ àfà ńlá àfà àgbà àfà súnà ó ṣe é ṣe kó jẹ́ pé lọlẹ̀ ni a máa ràn wọ́n lọ́wọ́ ni. a ràn wọ́n lọ́wọ́ tá a bá ràn wọ́n lọ́wọ́ padà wá ta kó mo ṣe àṣìṣe kan báyìí báyìí fi sá lọ ṣùgbọ́n náà ta gba àpúròjì ẹ̀ ò bá náà lè padà ló fi jẹ́ pé ilé ayé agbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀ kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa so mùsùlùmí a máa rọra wa lọ́wọ́ lórí ká lè jọ rẹ́ ti ṣe ni léèyàn kan bá jábọ́ léèlì á ah, àfa àyẹ̀wò ti jó níṣì náà ìgbà tó gbọ́ pé jó níṣì náà ẹ̀ẹ́mẹ́lẹ́ ló ti lọ fíìsìtì ẹ̀ a rí pé èèyàn kan rìnrìn ṣìnà wàá wá torí ẹ̀ lọ wá táì wàá lọ wá sìkò wàá wá máa wá lọ gbogbo gbà àwọn àsìkò tó mọ̀ pé ó lè fẹ́ ṣe ṣìnà yẹn sí wàá máa gbìyànjú orí tó lọ sọ́nà bí kò kiri pé mo bá fàṣẹ rìn ló dàbí pọ́lò tẹ̀ lọ́lọ́ wàá wá sáré gbọ́kadà lọ ṣáájú ẹ̀ mbẹ́ bóyá bí ọ̀nà ẹnu ọ̀nà tẹ̀ tó sí ẹ̀yẹ ni wàá kọ̀nà dúró sí wàá sì wà níwà pé wọ́n á tètè rí ẹ látọkọ́ táàbà bá rí ẹ báyìí pé ah àbúlágbájá ni a kò sá padà ni nígbò bá yá ó lè padà rí pé kí ló dé tó jẹ́ pé gbogbo àti bá débì ilé àbúlágbájá bá wà mẹ́ kò rọrùn fún ẹ láti approach ẹ̀ ó wá bẹ́ẹ̀ pé gbogbo ìgbà ìwọ ti gbaṣẹ́ ọlọ́run kan nìyẹn tó lè affect a lot of other things nínú ìgbésí ayé ẹ̀ ó wá ń bẹ́ẹ̀ pé wàá ti dúró dòun wàá ti dúró dòun wàá ti dúró dòun nígbò bá yá o ti ràn lọ́wọ́ ẹlòmíín wà ó gbọ́dọ̀ approach ẹ̀ pé àfà ó máa sọ́dá dídí ni kò dẹ̀ ní kó ní ẹ̀ ló di pé gbogbo ìgbà tó bá ti di kó lọ lọ́bẹ̀ yẹn wàá kàn gbé kẹ̀kẹ́ ni wàá dókẹ̀tẹ̀ nígbò bá gbọdọ̀ àfisà sàláwà lè ibo lẹ wá lọ wàá wá bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ láwa inú àwa máa bi pé ọ̀bẹ nìyẹn ibi tó ti ń ṣe ogbò yẹn kí ni ẹ̀mí sì lọ́yà padà wálẹ̀ lára ẹgbẹ́ ni mo fẹ́ ra búrẹ́dì yìí bì kán bí mi ó dàbí fáwọn ní búrẹ́dì yẹn bọ̀ wá ẹ jẹ́ máa padà sílé ẹ̀kọ́ fi jọ padà sílé ni ṣìnà ọjọ́ yẹn ó di escape tọjọ́ yẹn nìyẹn ó wá ràn lọ́wọ́ ní dẹ́sì ní tí àìjọ mọ́ bí mo ṣe wò mọ́ mo dárí pé mọ́mù ti ń rìn létí lọ. ní mọ́mù tó jẹ́ pé njọ́ bí wọ́n gbọ́dọ̀ fẹ́ kó sáwọn aburú òun lọ́lọ́ ń lò ń sábà nílé ẹ lórí òun wá fẹ́ ṣiṣẹ́ àgẹ̀rẹ̀ ìwò wá ràn lọ́wọ́ àdánwò tó ń bá wa nìyẹn táwọn lọ́ba ti wà wájú a ti máa ń gbé wọn sípò màláìkà tí ò gbọ́dọ̀ ṣàṣìṣe irọ́ sì ni ọmọ ẹ̀dẹ́ èèyàn làwọn náà àwọn nǹkan tó kó bá wa ní táṣíwájú bá ti wá ṣubú ta ló kù tí ò lè ṣubú tó àní máa wo ọmọ ìyá wa nú ẹ̀sìn kó ṣiṣẹ́ àní máa wo ọmọ ìyá wa nú ẹ̀sìn kó jábọ́ ká tó wò pa fẹ́ gbègbè fẹ́ dáadáa tó kọ́ náà bá kó fi wá ṣe kò ń bẹ́ dáadáa so ṣé mo ti dáhùn béèrè yín. Yes.